a fẹ́ gba àwọn yorùbá lẹ̀ o gbogbo ilẹ̀ yorùbá bí tó bá ti ń sọ yorùbá ọ̀yọ́ ni oǹdó ni ògùn ni kwara ni kogi ni èkó ni benin ni àti gbogbo ibi tó bá ti ń sọ yorùbá gbogbo aláfẹ́ sunday gbòó a fẹ́ gba yorùbá lẹ̀ lọ́wọ́ fúlàní darandaran dánàdánà tí wọ́n pa gbogbo ayé tí n bá ti sọ kó yá gbogbo yẹn tẹ̀lé mi à ń lọ à ń lọ gba Yorùbá lẹ̀ wọ́n pa kúkúrú wọ́n pa gúgùn wọ́n pa níwájú wọ́n pa lẹ́yìn wọ́n ń bá àwọn ọmọ obìnrin wa lájọṣepọ̀ wọ́n ń dè wọ́n wọ́n ń gbowó àá nílẹ̀ wa èèyàn mélòó ló lè Yorùbá mélòó ló lè lọ ilẹ̀ Haúsá àbí tó lè lọ ilẹ̀ Fúlàní wọ́n sọ pé òun lè jọba a ò ní gbà.